alhamdulillah ọpẹ́ fún ọlọ́run ọba wa ọba allah alladhi amarana bi tarbiyatil awlad ọba tí ó pa wá láṣẹ tó ní ká máa tọ́ àwọn ọmọ wa ká máa mójútó wọn wa ja'alaha ibadatan min al-ibadati adh-dhahira ọlọ́run ọba allah ó wá fi ìtọ́mọ̀ yìí ó fi ṣe ọ̀kan nínú àwọn ìjọsìn tá a máa fi súnmọ́ ọlọ́run ọba wa ká tọ́mọ ká mójútọ́mọ kò sí àtọ̀ láàrin wọn àti irun àtàwẹ̀ ẹ̀sìn lòun náà torí pé ọlọ́run bá pàṣẹ rẹ̀ náà Al-Qur'an Karim wassalatu wassalamu àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run aláfẹ́ ọlọ́run ala sayyidina Muhammad kọba nabiwa Muhammad wa ala ali wa sahabi ajma'in kó sì bá gbogbo àwọn aráalé rẹ̀ pátá àtàwọn sahaba rẹ̀ ẹmà yá mi nínú ẹ̀sìn wa ìta fi bá ní sọ̀rọ̀ ń rọ̀ lẹ́yìn òun náà ni tarbiyatul awladi wa ahamiyatuha ìmá tọ́mọ ìmá mójú tọ́mọ àwọn ọmọ bí lọ́kùnrin wọn lóbìnrin wọn ká máa tọ́ wọn ká máa mójú tó wọn kí ni pàtàkì rẹ̀ nínú ẹ̀sìn wa bó ló ṣe pàtàkì tó nínú sẹ́mi wa àwátá jóbi gbogbo àwọn òbí ìlà ń bímọ à ń bí ọkùnrin à ń bí obìnrin ṣẹ̀rá àwọn ọmọ tá ń bí yẹn ọlọ́run ọba àlá ló ní wọn ọlọ́run ló sì dá wọn ọwá ní tọ́lọ́run ọba torí ẹ̀ dá wọn ọlọ́run ló dá wọn ọwá gbé wọn gbọ̀dọ̀ wa wípé káwọ́ òbí wọn sáyé nígbà tó wá dá wọn tán yẹn ṣe wá ní alámòójútó fún wọn ká mọ mójútó wọn ìmójútó wọn yẹn ni wọ́n pè ní tẹ́lifíyàtọ̀ làwùláàdì ọlọ́run bá wá ṣe lẹ́sìn tá a gbalada lérí ẹ̀ níjọ́ kìámà tá a sì tún jèrè lérí ẹ̀ nílé ayé ká tó kú ẹni bá mójútó ma ń sin lọ́wọ́ ọba ni kí ni wọ́n ń pè ní ìmójútó ma náà tarbiyatul awladi hiya tanshiyatul muslimi wa idadu idadan kamila li hayati dunya wal òun náà ni kéèyàn mójútó ọmọ ìmójútó òun náà ni kéèyàn ó kan lérí ọmọ tíṣẹ̀mí rẹ̀ ó fi rọrùn láyé ń bí àti àlìkíyàmà ti ń lọ ọmọ ọmọ tá ń bí yẹn hibatun minallah ẹ̀bùn ní látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run bá bùn ni ọlọ́run bá aláà ni ó fi wọ́n pamọ́ sọ́dọ̀ wa ni ó ní ká máa tọ́jú wọn nínú tí ó jẹ́ àmà pàtàkì òun náà ni pé ọlọ́run bá subhanahu wa ta'ala ó ń sọ fún ọmọ ipò ìwọ ọmọ bọ́ bá dàgbà táwọn òbí wá máa tọrọ àdúrà fún wọn lérí pé wọ́n tọ́ ọ nítorí pé àtẹ́rìbíyà tó ṣàkọ́ ìtọ́mọ kìí ṣe dọ́rọ̀rùn ọlọ́run rí pé àwọn òbí yẹn wọ́n dì sáàfù fún àdúrà yìí pé ọmọ gbọ́dọ̀ máa ṣàdúrà fún wọn lérí tẹ́rìbíyà lérí pé wọ́n tọ́ òun ọlọ́run sọ ní suratul Isra a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run bá ní wa qur rabbi irhamhuma kama rabbayani saghira ọlọ́run bá ní ìrẹ́ ọmọ má dákẹ́ máa ṣàdúrà máa pè mí ọlọ́run pípé ìwọ ọlọ́run rọ́bì irhamuhuma bá mi kẹ́ bàbá mi àti ìyá mi bá mi ṣàánú wọn láyé bá mi ṣàánú wọn lọ́run kàmá rọ́báyá ní sọ̀gbìn irọ́ gẹ́gẹ́ bíi pé wọ́n mójú tó mi nígbà tí mo wà ní kékeré rọ́bà yorọ́bì tẹ́rìbìyà rọ́báyá ní sọ̀gbìn irọ́ wọ́n mójú tó mi nígbà tí mo wà ní kékeré ọlọ́run bá aláàyè ń sọ fún ọmọ yìí pé kò sí ní tó lè fóbi rẹ̀ tó tó kó máa tún ṣàdúrà fún lérí tẹ́ríbíyà tí bàbá yẹn tó fún ọmọ náà tẹ́ríbíyà ìbójútó ọmọ ni wọ́n ń pè bẹ́ẹ̀ Suratul Isra Quran seventeen ayah twenty four lọ́lọ́run ti ń sọ pé ìmójútó ọmọ iṣẹ́ ńlá ni ó pàtàkì débi pé ọlọ́run tún sọ fún àwọn ọmọ yìí pé ẹ máa ṣàdúrà fáwọn bàbá yín fáwọn ìyá yín lérí tẹ́ríbíyà tí wọ́n ní fún yín Rabbayani saghira ẹ máa ṣàdúrà fún wọn lérí àmójútó tí wọ́n mójútó yín gbàtẹ́ wà ní kékeré eléyìí jẹ́ àmà pàtàkì ìmójútó ọmọ bọ́mọ̀ ṣàdúrà fún ọ tẹ́lẹ̀ gan ọlọ́run ọba àlá ó ti kà sí ìbàdà fún ẹlẹ́ẹ̀kejì ọlọ́run ọba ní yá yóò lẹ̀ ní iná amánú ọlọ́run ọba ní mo pè yín òdodo kú anfusakum wa ahlikum nara ọba ní kú wakọ̀ yẹ kí kú ọlọ́run ọba ní ẹ mójútó àǹfùsàkún ẹ̀mí ara yín wa ahalikum ẹ sì sọ àwọn ọmọ yín ẹ ṣọ́ ẹ̀mí wọn ẹ mójútó wọn náàrọ̀ àtẹ̀yìn àtàwọn kẹ́yìn méjèèjì la ilaha illallah ọlọ́run ọba ní kú wa ọlọ́run ọba ní ẹ mójútó ra yín ọlọ́run pé àwọn òbí ká mójútó ra wa nìkan ó ní kẹ́ẹ̀sì mójútó àwọn ọmọ yín àtàwọn ìyàwó yín kí wọ́n má wọ náà ọlọ́run sórí pé ọlọ́run ti gbéṣẹ́ lé ọlọ́ba yìí ọlọ́run ní kú àṣẹ ni wọ́n ń pè bẹ́ẹ̀ al-amru lil-wujub ọlọ́run kọ́ láṣẹ ọlọ́run ní mójútó rẹ lẹ́yìn náà ara ẹnìkan kó mójútó mójútó àwọn ọmọ ẹ o kan má wọ náà àṣẹ yìí látọ̀dọ̀ ọlọ́run ló ti wá ajẹ́ pé àtẹ́rìbíyàtú àti ìrun táǹkì àti hajj tá ń lọ nítorí pé ọlọ́run pàṣẹ gbogbo ẹ̀ náà ni sọ́tò tahrim quran sixty six ayé ẹlẹ́kẹfà lọ́lọ́run ti ń pa ọ́ láṣẹ pé ọ gbọ́dọ̀ mọ́ mójútó ọmọ rẹ ọ gbọ́dọ̀ mọ́ mójútó àwọn ọmọ rẹ lọ́kùnrin lóbìnrin tọba afọmọlẹ tó ń ṣe nǹkan míì ó ti yapa àṣẹ ọlọ́run ọ wà gbé kajẹ ọ sàbámà ọ wà sunkún tọba dọjọ́ àlùkìyàmà ah ẹ̀pá rẹ ò ní bóró mọ́ kọ́lọ́mọ́sẹ̀ ràn wá lọ́wọ́ lérí ẹ̀kọ́ sànù akójá lè tọ́ àwọn ọmọ wa dáadáa anabi sallallahu alayhi wa sallam anábì ní alimu awladakum anábì ní àwọn ọmọ yín ẹ máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ ayé ẹ máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn alimu ẹ máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ ayé ẹ máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ẹ̀yin lẹ́kọ̀ọ́ wọn èyí tẹ̀ bá wá ní bẹ̀ ẹ wàá gbà fa àbí títà tí ọ máa kọ́ ọ àmọ́ kí wọ́n lẹ́kọ̀ọ́ yẹn ọrùn yín lọ́wọ́ wa ahalikum ọlọ́wọ́n bá láwọn fámìlì yín wa ahalikum alìkọ̀yọ̀rọ̀ ẹ kọ́ wọn ní ntọ́ dáa ẹ̀kọ́ wọn lẹ́kọ̀ọ́ tó dáa tí wọ́n ju wọ́n sẹ̀mí dáadáa nílé ayé lẹ́yìn náà ẹ̀kọ́ wọn lẹ́sìn alkhair wa adibuhum ẹ̀kọ́ wọn lẹ́kọ̀ọ́ lé ẹ̀kọ́ wọn lẹ́kọ̀ọ́ léèwé ẹ̀kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ẹ̀rí gbogbo ní ọ̀jẹ̀ káyé wọn rọrùn pátá òun náà ní kẹ́kọ̀ọ́ wọn àti ní ọ̀jẹ̀ kẹ́sìn wọn rọrùn òun náà ní kẹ́kọ̀ọ́ wọn. àṣẹ látọ̀dọ̀ anábùwà muhammad sallallahu alayhi wa sallam láfi ní kátọ́mọ kèsè mustahab bóyá abáfẹ́ abáfẹ́ kọ́ dandan ni ọlọ́run pàṣẹ ànábì pàṣẹ bẹ́ẹ̀ lára tí ó yá máa pàtàkì lérí títọ́ ma òun náà ni pé ọmọ wa tí a ń bí yẹn tọ́lọ́mọba aláàfin pamọ́sọ́dọ̀ wa àmánà ni ọlọ́mọba aláàfin wọn pamọ́sọ́dọ̀ wa ọlọ́run ló dá wọn ó sì ní tọ́lọ́run dá wọn fún ọlọ́run wa jáde ó tún wá ní ká máa tọ́jú wọn ká mójútó wa ń wa yí pé ìmójútó ọmọ yẹn ọlọ́run ọba àlá yóò padà bí wá léèrè léèrè bá a ṣe mójútó wọn bá a bá mójútó wọn ọlọ́run ó béèrè lọ́wọ́ wa bá a bá mójútó wọn ọlọ́run ó béèrè lọ́wọ́ wa anábì ní arọ́júlu anábì ní baálé ilé bàbá ilé rọ́ọ̀ìn fi àhàlìhì òun ni ó máa tọ́jú àwọn ọmọ rẹ̀ àtàwọn ará ilé rẹ̀ rọ́ọ̀ìn alágbàtọ́ ni alágbàbọ́ ni fi àhàlìhì ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ wa mas'ulun anabi ni baálé lẹ́ta wí yìí a wà bí léèrè huwa mas'ulun wa mas'ulun an ra'iyatihi lè lọ́wọ́ ẹ̀jọ́ alikiyama nípa àwọn nǹkan tá a kó sọ́dọ̀ rẹ̀ ta ni kó máa darí kó máa mójútó gbogbo àwọn ọmọkùnrin rẹ̀ wọ́n dùn ọjọ́ alikiyama ó dùn báyìí gbogbo àwọn ọmọbìnrin rẹ̀ wọ́n dùn ọjọ́ alikiyama ọlọ́wọ́n ma wá bèè lọ́wọ́ rẹ̀ ipé bóòlù ṣe wá ṣe tí ayé ọmọ rẹ̀ ṣe wá bàjẹ́ mọ́ lọ́wọ́ bó ló ṣe wá sílé ayé rẹ tọ́mọ rẹ ò fi wá sáyé dáadáa tó fi wá di pírọ́blẹ̀mù fáyé bó ló ṣe wá tọ́mọ tọ́mọ rẹ tó fi di ìdààmú fáyé bó ló ṣe tọ́mọ tọ́mọ rẹ tí ò fi wá sí lọ́hùn ìtọ́mọ wọ́n ní ọlọ́run ó béèrè ní ọ̀lẹ́ kìyàmà bí ó ṣe béèrè lọ́wọ́ wa pé sá kírun sá gbàwẹ̀ sá gbàgbọ́ bẹ́ẹ̀ náà ni ó béèrè pé bó la ṣe tọ́mọ wa yọ̀ọ́dà kí ó tètè tají wípé ọ̀rọ̀ títọ́ ma kìí sọ̀rọ̀ ayé nìkan ọkàwọ́ pọn yìí jọ́ kìyàmà rojọ́ tọ́mà rẹ̀ bá yà dáadáa ọmọ ọlọ́mọ kí wọ́n sọ ọmọ títí ẹ torí ẹlòmíà ọ̀fọ̀ ọmọ rẹ̀ lẹ̀ ọmọ ọlọ́mọ ní ọmọ mójútó wọn ni ọmọ mójútó ọmọ ọlọ́mọ àmọ́ ọkọ̀ọ̀kọ́ mójú títí ẹ náà títí ẹ yẹn wọn ó béèrè lọ́wọ́ rẹ̀ sórí ọmọ ọlọ́mọ wọn ó béèrè lọ́wọ́ bàbá títí ẹ wọn sì béèrè lọ́wọ́ ìyá títí ẹ sọ̀rọ̀ àwọn ọmọ títí ẹ wọn ó béèrè lọ́wọ́ títí ẹ àdàwọ̀ládùn ẹ̀rẹ́ àwọn ọmọ wa tá ń bí yẹn nítorí à ń bójútó wọn àwánú liwalidehim indal kibar àwọn náà ni wọn á dàgbà sí lọ́wọ́ tá a bá dàgbà tá a darúgbó kọ́lọ̀ ń mọ́jà àwọn ọmọ wọn ṣáájú wa kọ́lọ̀ wọn bá kọ́ bá dà wọ́n lágbà kọjá wa náà pẹ́ ká tó lọ àwọn ọmọ tá à ń bí yẹn tẹ̀ ń bí kalẹ̀ hun àwọn ọmọ tẹ̀ ń bí kalẹ̀ <laughs> ọ̀ràn lẹ́ ń bí o àfi kẹ́ ẹ mójútó wọn káwọn bá dìdakúdà nítorí pé àṣẹ ìtàn yóò máa tẹ̀lé ọmọ káàkiri yóò máa darí ọmọ káàkiri àwọn tí wọ́n ṣiṣẹ́ fẹ́ sùn àwọn náà wọ́n máa gbọmọ lọ́wọ́ yín wọ́n máa tọ́ àwọn ọmọ yín tí wọ́n fi ní wúlò fún yín wọ́n ní ìtàfi mójútó àwọn ọmọ òun ni pé bàbá dàgbà àwọn ọmọ yẹn náà máa fún wa jẹ àwọn ọmọ yẹn náà máa fún wa wọ̀ àwọn ọmọ yẹn náà máa fún wa lóògùn ni wọ́n máa tọ́jú àlàáfíà wa àwọn ọmọ yìí náà ni wọ́n máa tọ́jú wa ni wọ́n máa fún wa ní tafẹ́ bọ́mọ bá ti wá dìdàkudà èèyàn wà á hewú lérí ìbànújẹ́ ilé ayé yòó ní nítumọ̀ máa ọlọ́wọ́n bá ní imma yabluganna indakal kibara ahaduhuma aw kilahuma ọlọ́wọ́n bá ń pàṣẹ yìí pé ẹ tọ́jú àwọn òbí ọlọ́wọ́n wá ní àwọn òbí yín náà bóyá ọ̀kan ló dàgbà sí yín lọ́wọ́ ni àbáwọn méjèèjì wọ́n dàgbà sí yín lọ́wọ́ ẹ tọ́jú wọn ọgbọ́n tọ́lọ́wọ́n bá sọ fún ọdún ayá yẹn ọlọ́run sọ fún ọ padà dàgbà sọ́mọ lọ́wọ́ wọ́n padà wá dọ́mẹ́kẹ́ ọmọ yẹn náà máa mójútó ọ ọmọ wa dìdàkudà mọ́ lọ́wọ́ èèyàn jẹ dẹ́ndẹ̀ẹ́yà ọlọ́mọ fi wára rí lọ́jọ́ alẹ́ àmì nìkan ọ̀ràn ọ̀ bójútó ma torí ọmọ yìí náà padà máa tọ́jú rẹ̀ suratul Isra Quran seventeen aya twenty three lọ́lọ́run ti ń sọ pé àwa òbí á padà dàgbà sáwọn ọmọ lọ́wọ́ bóyá ìyá nìkan lọ́wọ́ àrọ́wọ́ ọmọ ni o àbí bàbá àbáwọn méjèèjì lẹ́yìn náà hum khulafa'ul aba ilé wa táwa yẹn àwọn ọmọ yẹn ni wọ́n padà di ìbálé ilé ni wọ́n padà gbapò wa àwọn ni wọ́n padà máa simintì ní láńlọ́ọ̀dù tá à ń ṣe yẹn àwọn ti dàgbà àwọn ni wọ́n padà máa kírun mọ́sálásí àdúgbò wa nígbà táwọn bá sí mọ́ àwọn ọmọ yìí náà padà máa mójútó gbogbo àwọn bísínẹ́sì tá a filẹ̀ tí wọ́n lè máa fi tọ́jú àwọn ẹbí wa tàwọn ìyàwó wa tabako láyé ẹ wá mójútó bẹ́ẹ̀ ṣe fọkọ́tà àdúgbò bẹ́ẹ̀ ṣe fanáwó àdúgbò ẹ mójútó àwọn ọmọ àdúgbò bẹ́ẹ̀ ni wọ́n ṣe pé ẹ tí ìdíṣẹ́ kankan ṣe ẹ kàn ṣe láyé tá a lè ṣiṣẹ́ kankan mọ́ gbogbo iṣẹ́ táwọn ọmọ yẹn bá wá ń ṣe níṣẹ́ rí àtàwọn àdúrà tí wọ́n ń ṣe fún wa gbogbo èyí ọmọ wa bá wa yọmọ wọnú fáìlì wa àwòsìsí láyé mọ́ anábì ní dáhàmà tàbùnú ádámà ń kọ́ta amaluhu illa min salas anábì ní bọ́mọ anábì ádámà bá ti dákẹ́ iṣẹ́ rẹ̀ ti pin kò sí nǹkan tí ó wọ fáìlì ẹ̀ mọ́ àfihàn mẹ́ta nínú nǹkan mẹ́ta tá anábì dárúkọ anábì ní àwọn èèyàn bá ọ̀pọ̀lọpọ̀ àwọn sẹ́ẹ̀rẹ́ nínú fáìlì yẹn iṣẹ́ tẹ̀yìn ò ṣe anabi ni inna rajula anabi ni baale ilé kọ̀ọ̀kan látòrè fáwọn darajatuhu fil janna a gbé ipò rẹ̀ ga nínú aljanna aljanna tó ga ní ọwà fayakulu hanna hadha yóò ma wá béèrè pé bó mo ṣe débi kaif hadha báwo mo ṣe débi fayuqal wọn ma sọ fún pé bí istighfari waladika laka wọ́n ní àdúà àtàforíjì tó ọmọ rẹ ọmọ dáadáa ọmọ ẹlẹ́sìn tó fi ilẹ̀ tí ń ṣe fún ọ òun náà láfi gbé ọdẹ́pò lẹ́nì sọmọ tó fi ilẹ̀ tí ò kírun tí ó gbàwẹ̀ ọmọ tó fi ilẹ̀ tí ò mọ ọlọ́run tí ń ṣẹbọ sọmọ yìí òun lọ́lọ́run bá fi àdúà rẹ̀ gbé ọ sínú àlùjánnà ìmójútó ọmọ kì í sọ̀rọ̀ ayé nìkan yóò tún jèrè ọmọ tó bá dìjọ́ àlìkíyàmà ọlọ́run máa ń torí ọmọ gbìyàn sínú àlìjánnà tó ga látara àdúà ọmọdé ó ti sàdúà ẹ̀ ọjọ́ mọ́ta tọ́ pẹ̀lú ẹ̀sìn wa ma du'aul kafirina illa fi dalal ọlọ́run ní ẹni tí ó bá jẹ́ lùgbàgbọ́ òdodo àdúrà tó bá ṣe ò ní gbà ọmọ rẹ̀ tí ó gbàgbọ́ tí ó ṣe islam àdúrà tó bá ṣe fún ò ní gbà ọlọ́run ní wa ma du'aul kafirin illa fi dalal ọlọ́run bá ní àdúrà kèfèrí ẹni tí ó gbọ́ lọ́ngbọ́ yọkàn máa yanu lásán ni ọlọ́run bá ọlọ́run bá sọ eléyìí ní sọ́tù gáfẹ̀t koran forty aya fifty ipe àdúrà ọmọ tí ọba ti ṣe islam kò ní bá bàbá rẹ̀ tó ṣe islam ẹ̀yọ́ màyá mi ká mójútó ma èèyàn máa ń jèrè rẹ̀ láyé kó tó kú èèyàn máa ń jèrè rẹ̀ lọ́run tọ́ba díjọ́ kìyàmà bó la ṣe wá tọ́mọ àwọn nǹkan wo la fi tọ́mọ a máa ṣàlàyé lọ́jọ́ iwájú pẹ̀lú ìyọ̀ǹda àti